gbogbo àyè wà lẹ́bí rọrùn ẹ̀sìn Islam bá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 lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún ọlọ́run ọba a tún ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹ̀rẹ̀ tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ́n fi ìkẹ́tì fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ní èní aláàjì wa bọ́lá sàmùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ti òní yìí ṣùgbọ́n ní kó máa jẹ́ ìrántí fún bàbá wa aleyhi rocks bákan náà bàbá wa aláàjì ibrahim sàrùmí bákan náà bàbá wa alègbè sàrùmí àti màmá wọn ìyáálé ọba kọ́lọ̀ ń pa wa ṣe dáadáa fún gbogbo àwọn ẹni kó bá wa kẹ́ wọn àlájì fúnra náà kọ́lọ́n kò ṣe àlékún dáadáa fún àwọn náà náà níbi tí a fẹ́ lọ ní èní ọ̀rọ̀ nípa àwọn aburú tí ń bẹ níbi kéèyàn la ọ̀hún ẹni pé a ti ń ṣàlàyé bí àwọn ṣe rí bó ṣe bí Islam ò ṣe fẹ́ tọ́lọ́run ò ṣe fẹ́ tọ́ kí wá ní àwọn ìjìyà ìyà tí ẹni tí ó bá ń sa ọ̀hún tí ó máa jẹ ìyà tí ó jẹ láyé òun pé àwọn èèyàn yẹ̀yẹ́ ni máa ń jẹ́ ayẹyẹ ẹni táwọn èèyàn kórira nílé ayé ni àyàn ò ní fẹ́ràn rẹ̀ tí gbogbo ẹni tí ò bá ti fún àwọn èèyàn ní nǹkan tí ó ní tọ́lọ́wọ́n bá fún un tí àwọn èèyàn lè fẹ́ràn rẹ̀ olówó má já sí kòtò ẹ̀ bàbá oníwó má já sí gegele ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ bọ̀ wá báyìí àwọn èèyàn rí jẹ ni kì í sa ohun ni ṣùgbọ́n yẹn bá lówó tó ju ti olówó tó ju Dangote lọ táwọn èèyàn bá rí jẹ ń bẹ̀ èèyàn yẹ̀yẹ́ ní ọ̀jẹ́ lọ́dọ̀ wọn yẹ̀yẹ́ ni so àti tábà kan wọ́n olókèrè àmọ́ tó bá súnmọ́ wọn tí wọ́n sì ráǹfààní rẹ̀ jẹ yẹ̀yẹ́ ní ọ̀jẹ́ lọ́dọ̀ wọn so eléyìí ni àkọ́kọ́ aburú tí ń bẹ ní fún ẹni tí ó bá ń ṣe tí ò dáa tí ó ń jẹ́ ahun tó yẹ ahun sáwọn èèyàn àwọn èèyàn lè fẹ́ràn rẹ̀ àyàn kórìíra rẹ̀ kò lè rí àdúrà lọ́dọ̀ àwọn èèyàn bóyá ni pé ìpè náà ni wọ́n máa ṣẹlẹ̀ kóra yìí bọ́ọ̀lù ẹ̀mí burúkú náà ni wọ́n máa ní sí bí kò burú fún bí kò bàjẹ́ fún bí kí àlùbá kan jálù kó jálù dúkìá rẹ̀ ojú táyà mọ̀ fi wò nìyẹn kódà tó bá rẹ́rìn sí i ẹ̀mí rọ́ òun ni wọ́n rẹ́ sí ahun ìbákan náà wọ́n sì máa fi ṣe yẹ̀yẹ́ lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sí ń bẹ̀ lórí ara ilé rẹ̀ tó kára àwọn ìyẹpẹrẹ tí kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ sí ẹni tó bá jẹ́ ahun nílé ayé eléyìí tó bákan náà gbogbo àwọn tí ó yẹ kó wúlò fún kí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ gbogbo èèyàn ni wọ́n jìnà sí látara pé ó jẹ́ ahun ṣẹ̀bà àwọn mọ̀lẹ́bí kan bẹ àwọn ò lè rí jìnà sí àmọ́ kò lè yóò yẹ̀yẹ́ lọ́dọ̀ wọn ni àwọn ẹ̀yẹ ní ọ̀jẹ̀ àwọn tó bá jẹun tó yẹ kó jìnà tó yẹ ṣe mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹ̀yà sọ fún ṣe aláìníra rí wọn ni kí ní nfààní rẹ̀ so bẹ́ẹ̀ sì ni ọmọ èèyàn ènìyàn khairu nas anfa'uhum linnas anabi sallallahu alaihi wasallam anabi ni tó dáa jù ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fún ẹni tó wá máa ń wúlò fáwọn èèyàn ara ìwúlò fáwọn èèyàn ni pé kò má láhùn sí wọn so eléyìí ni alákọ̀ọ́kọ́ so bákan náà irú ẹni yẹn níjọ́ tí aburú bá ṣe é àwọn èèyàn ò ní kẹ́dùn rẹ̀ ní àkódẹ́mí ò ní kẹ́dùn rẹ̀ so ẹni tí kò láhùn tí nǹkan bá ṣe òun gbóòrò pé ṣé àtàwọn èèyàn àṣẹ wọn máa dárò yẹn báyìí táwọn èèyàn wọn máa rí wọn máa ka ọ̀rọ̀ yẹn kún báyìí so kódà lómìn kò ní ní bí ó ti wò pé ha pẹ̀lú nǹkan tó ṣe ọ́ yìí ah ṣe dákun ẹ̀ wò ẹ̀ gbà gbà torí pé wọn náà wọn ń ṣe dáadáa fún un wúra òkè ha tẹni yìí náà dé lónìí o láì ah, sí kí mi náà lọlé wá bí mi náà ṣe ṣe fún mi bí lápẹjù ẹ kẹ́nìkan jẹ́ mi tó máa ń sànú àwọn èèyàn wá jẹ́ pé ilé rẹ̀ wá jóná lápẹjù ẹ ilé yẹn wá jóná ilé yẹn tó wíyá bí ká ní fifty million ilé yẹn ẹni wá rí àwọn èèyàn kọ́dọ̀ lè lè mú o lè mú one thousand naira wá ìpẹ̀lẹ́ ìfúnnáwó ní kíkà burú sí ìgbọ́n náà gbà níkan tó àwọn náà fẹ́ dá oore tí ó ń ṣe fún wọn àìláhùn rẹ̀ àwọn náà fẹ́ fi hàn pé àwọn náà ní ìforíkàlérí ọ̀rọ̀ rẹ̀ lórí ní nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé bákan náà irú ẹni yẹn náà òun náà ò ní lè túraká sáwọn èèyàn nílé ayé ìjọ tó náà bá ní bùkátà sáwọn èèyàn tó ráhùn lòun náà ìjọ tó náà bá ní bùkátà sáwọn èèyàn kò ní lè túraká ẹ̀rí pa àwọn èèyàn máa ń sọ pé ní èdè Yorùbá wọ́n ní ẹ̀mí èjì náà lójú ahun máa ń pọ́n ìgbà tí bá ń sa ohun yẹn lọ́wọ́ ojú rẹ̀ ọ̀pọ̀n bẹ́ẹ̀ wà níjọ́ tó ń bá wa tó wá ní bùkátà sáwọn èèyàn ojú rẹ̀ ọ̀pọ̀n kò ní lọlé bá àwọn èèyàn kò ní kò ní rí àwọn èèyàn tí wọ́n ṣe dáadáa sí so eléyìí àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé fún ẹni tí ó bá ní àwọn bákan náà ẹni tó bá ní àwọn ẹnìyẹn ń dí ọ̀nà mọ́ra rẹ̀ kò fẹ́ kọ́lọ́run kó dá àwọn lọ́lá tó pọ̀ ìyẹn ni pé ń límìtì oore tó fẹ́ kọ́lọ́run ṣe fún un ń sọ pé orí kékeré náà ló wù ú ẹni tó bá láàrùn tó torí pé kí ni asma ibnati abubakar siddiq radiyallahu anha asma tó jẹ́ ọmọ abubakar siddiq kọ́lọ̀kọ́lọ́ náà sáwọn méjì ó ní ya rasulallah ma li shay'un ó ní ẹ̀yìn ní nǹkan kan ni ya rasulallah ni òjísí ọlọ́run ma li shay'un ní nǹkan kan tí mo ní dúkìá illa ma yóò dé kílò aláìyá zubair àfi nǹkan tí zubair bá mú wá wọlé wá fún mi wọn ni pé ìyàwó rẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ìyàwó zubair tó jẹ́ asma bint abubakar ó ní mi ì ní òwò kan mi ì ní dúkìá kankan ẹni tí zubair bá mú wá náà ni náà là máa ná ni àfà ó ń fi kàn mí nì o ń ṣe mo lè máa ná ń bẹ́ẹ̀ fún àwọn èèyàn tí mi ò tún máa bùn àwọn èèyàn nínú nǹkan tí ń fún mi. فقال النبي صلى الله عليه وسلم Ànábì wa sọ báyìí pé ìwọ Asma bint Abi Bakr i'ti wala tu'ki fayuqiya alayk Ànábì ní máa ná ẹnu tó bá níyàn náà wala tu'ki má dì mọ́wọ́ má hànà orí fún ara rẹ̀ má hànà ọlá ọlọ́run fún ara rẹ̀ fayuqiya alayk kọ́lọ́ náà mọ́ hànà rẹ̀ fún ọ ìyẹn ni pé ẹni tó bá ti ń ha owó mọ́wọ́ tí ń ha nǹkan mọ́wọ́ tí ń sáhun ẹnìyẹn ń sọ fọlọ́run pé fọlọ́run kó mọ́ fún un lálẹ́kún nìyẹn kó mọ́ fún un lálẹ́kún tí ń sọ fún ọlọ́run torí pé níná níná máa ń jẹ́ kí ìní o máa lékún fún ìyàn lẹ́rìí pàtí sọ yẹ̀wọ̀n ní àná bákan náà nínú àwọn ìjìyà tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tó bá jẹ́ ahun òun náà ni pé ọlọ́run yìí fi ṣe kò ń gẹ́ fún oore kò ní rí oore ṣe ní ayé kò ní rí oore ṣe ní ayé padà wá ṣẹlẹ̀ sí padà olè sọ aburú ni aburú yóò padà olè jòkó sí ìdí rẹ̀ ṣe. sọ ọlọ́run ọba azza wa o ó ń sọ nípa àwọn tí wọ́n mọ ìfẹ́ tó máa ń sa tí wọ́n ìfẹ́ bí aburú rẹ̀ lẹ́padà ṣẹ́rí sí ẹni tí ó bá ti di pé ahun ni kò ní rí dáadáa ṣe àti dídá àti dáadáa yóò mọ̀ ìdìnnira fún ẹ̀rì kan máa ń fẹ́ ṣe dáadáa kan afẹ́rẹ́ nìkan lọ́wọ́ ọ̀rẹ́ ara rẹ̀ kan gbogbo àwọn ọ̀nà tí ìran fi ń ní ládàá ńlá ìpè nìkan bẹ ibi mọ̀ ń pa nì lọ́kàn jẹ́ ká àṣìṣe rẹ̀ àbá àwọn kan bẹ àwùjọ kan bẹ ìfi ń pa wọn jẹ́ ká àṣìṣe wọn òun lówó onílé gbé kalẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀bá ń sọ ní sọ́lá tó lẹ́yìn sí wa amma man bakhila wastaghna ẹni tó bá lówó tó sì máa ń sahun wa amma man bakhila ẹni tó sahun wastaghna tó ṣe pọ́ ní owó lọ́wọ́ wa kazzaba lílẹ̀ ẹ̀sọ̀rọ̀ ìnira ní ọmọ ṣẹlẹ̀ tó ń tọ̀ ẹnìyẹn ìnira kò ní rí dẹ́kun ìnira ní ọmọ bá kò ní rí dáadáa ṣe rẹ̀ báyìí gbogbo tó bá ń jẹ́ ìnira ní ọmọ rọrùn fún láti ṣe ọ̀nà dáadáa kò ní rọrùn fún láti ṣe bí wọ́n ní wọ́n máa yọ̀ wọ́n ní àánúwò máa lò hú ìdá tààrọ̀ dà ló wà ní owó tó ní ti ń fa yẹn kò ní sàǹfààní fún un nígbà tí ìparun tí ìdààmú bá dé tí wàhálà bá dé owó rẹ̀ tí ń fi ń ta àwọn yẹn kò tiẹ̀ ní wúlò fún rárá rárá ṣùgbọ́n kan náà ẹni tí ó bá jẹ́ ahun rárá ń tọ́lọ̀ wọn bó ṣe fún ni kó tó bá jọ́ gbé nílẹ̀ kìíyàmà ẹnìyẹn kò ní súnmọ́ lọ́hùn kò ní súnmọ́ tòsí ibi tí ọlọ́run bá wà ṣàpá àwọn kan bẹ ọlọ́run bá ẹ̀zọ̀ jẹ́ yóò jí kí wọ́n súnmọ́ tòsí òun àwọn ẹni al-muqarrabun àtọ́ súnmọ́ lọ́wọ́ lọ. Ibn Abbas radiyallahu anhu ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé khalaqa Allahu jannata adnin biyadihi ike ọlọ́run ọba òun lọ́mọ dá àlùjánnà fún ara rẹ̀ òun fún ara rẹ̀ dá wa dala fiha thimaraha ó wá fi àwọn irúgbìn oríṣiríṣi ó fi síbẹ̀ thumma وشق فيها أنهارها وتوفي وأنهار أو كلمة دون وفي سباع نعم شبكوي الجنة إن شاء الله يجي gbogbo irúgbìn akérèmọdò odò ta ni yóò wà ń bẹ kọmọjọ ta yẹ o fi amala ẹyìn ọ̀rọ̀ ẹ nítorí òrírí lọ wà ń bẹ o irúgbìn yẹn gan ó kọ rẹ kàn jọra wọn ni kì í ṣe ti yàn rere nínú oore bẹ́ẹ̀ náà ni akérèmọdò odò tó ń sọ yẹn náà nítorí orí ojú òrí rere ṣùgbà tó lọ́wọ́ bá dá gbogbo àwọn nǹkan yìí sínú àlùjánnà thumma nazara fiha faqala laha ọlọ́run wá wo àlùjánnà yẹn ọlọ́run wá sọ fún pé takallami wà àlùjánnà yá sọ̀rọ̀ faqalat àlùjánnà wá ní qad aflaha al àwọn mọ̀mìnì ti jèrè wa izzati ọlọ́run wá ní ọ̀kọ́ọ̀l ọlọ́run wá ní ẹni pé kọ̀lẹ́ afúlàlì mọ̀mí tó gbé tó bá jẹ́ mọ̀mí tó bá wà lè jẹ́nà ó ti jèrè fàkọ́ọ̀l ọlọ́run wá ní wà ìzẹ̀ tí mo fi títóbi bí tó bí èmi ọlọ́run mo fi búra láàyò jẹ́ wíìrù ní fíìk bàkílùn tó bá jẹ́ ahun kò ní gbé kò ní kò bá mi gbénú àlìjẹ́nà yẹn o. ẹni pé ẹni tó bá jẹ́ ahun kò ní sí ní ìtòsí ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ kìrìyàmà kò ní sí ní jìwárì ọlọ́run níbi àdúgbò ìgbàgbé ọlọ́run nítòsí ọlọ́run sẹ́nipẹ́ni si jìnà sí àánú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ kìrìyàmà kó lọ́n kó mọ́ṣíwálẹ̀ ní tí yóò jìnà sí àánú ọlọ́run ọba ṣùgbọ́n kan náà ẹni tó bá ń ahun ẹni ó kọ orí fún ara rẹ̀ ó kọ orí fún ara rẹ̀ ẹni pé ẹni yẹ̀yẹ́ ni lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹ̀rí ọlọ́wọ́ bá ní ẹ̀ńtùm ẹ̀wọ̀lá nínú suratu Muhammad tada'una litunfiqu fi sabilillah ẹ̀yìn yìí wọ́n ń pè yín pé kẹwa náwó fi sabilillah sí ẹ̀sìn ọlọ́run kẹ náwó sí ìlànà tọ́lọ́wọ́ ومنكم من يبخل أهم يوم واسعون نوي أون ومن يبخل أنت واسعون فإنما يبخل عن نفسه وسعون في على رأني على رأيه لما وشابور فون على رأني وقول فون على رأني يبخل عن نفسه لو أن تركني والله الغني وأنتم الفقراء لو أني من تمي قبل رأني ẹ̀yin lẹ́ẹ̀ni tó ṣe pé tẹ́ bá ti ń ná ètò máa ṣàlékún fún yín máa ṣàlékún fún yín so bákan náà ẹni tó bá ń jẹ ahun ara ìyà tí ó jẹ níṣẹ́ ògbó ní ẹlẹ́kẹ̀yàmà so ni pé gbogbo àwọn owó rẹ̀ tó ń kó pamọ́ yẹn gbogbo rẹ̀ tó ń kó pamọ́ yẹn ọlọ́wọ́ wa sọ di ìyà fún ọlọ́wọ́ bá ẹ̀dọ̀ jẹ́ yóò fìyà jẹ ẹni tó bá ń jẹ tálíkà àyìn tó jẹ́ ọ ahun ahun tí kì í náwó fáwọn tálíkà fún àwọn aláìní so ọlọ́run bá ń sọ nù ayé al-Qur'an ní suratu al-Imran ayé one eighty olúwa ní wàlá yahsabanna alladhina yabkhuluna bima atahum Allahu min fadlihi olúwa ní ká má máa àwọn tí wọ́n máa ń sa wọn pẹ̀lú tọ́lọ́wọ́ bá fún wọn ní ọ̀rẹ́ ọlá owó tọ́lọ́wọ́ bá fún wọn tí wọ́n fi ń ta òun kí wọ́n rò pé wúwà kọ́ ìrọ́lẹ̀ òun wípé oore ni báwọn ṣe ń fi owó yẹn pamọ́ yẹn o bí ṣe ń pọ̀ sí táwọn náà táwọn ń ta òun rẹ̀ kí wọ́n rò pé ah owó ìsà ń pọ̀ sí ni kí pé oore ni o olúwa ní bal huwa sharrun lahum olúwa ní aburú ni tí wọ́n kó sílẹ̀ yẹn aburú jẹ́ fún wọn gbogbo owó wọn tí wọ́n náà yẹn tó fi ń ta òun yẹn olúwa ní sayutawwaquna ma bakhilū yawmal qiyamah lẹ́nu tó bá dijọ́ pé ní alqiyama gbogbo tí wọ́n fi ń ta ohun yẹn ọlọ́run àti kọ́ wọn ní ọrùn ìwà di wàhálà fún wọn wọn ò gbé kan ọlọ́run hadith anabi kan wá ṣàlàyé ilé awa ṣàlàyé àyà yìí Abu Hurairah radiyallahu anhu òun ni ọgbà hadith yìí wá ní anabi sallallahu alaihi wasallam sọ pé man ata'u Allahu malan man ata'u Allahu malan ẹni tó lọ́n bá fún ní arzikì ọlọ́run fún ní owó ó wá ya ohun débi pé wọ́n lọ́n yóò adé zakata kì í yọ zaka kì í ṣàánú àwọn èèyàn ahun ní dàmú ní ṣe káàkiri níta kó yẹn pamọ́ náà ni olùwà ní mọ́sílẹ̀ láwù yawmal qiyamah mọ́sílẹ̀ láwù yawmal qiyamah ti shuja'an aqra'a olùwà ní òun wà ní kí àwọn odúkìá rẹ̀ yẹn níjọ́ yẹn yóò wá rí ejò ńláńlá méjì pépé ejò ejò sùjá àìn ejò ńláńlá kan tó ṣe kó tóbi tó ní ọ̀gàn méjì ìtọ̀wékòwò yawmal qiyamah òun lọ́wọ́ wa ní kó lọ́mọ ní ọrùn yóò mọ̀ wá sàn jẹ yóò mọ̀ sàn jẹ yóò mọ̀ wá sọ pé ànàmà lókè ànàkàrùn lókè pèmí ní owó rẹ̀ tó ń kó pamọ́ nílé ayé àwọn ètò lọ lè coast bank tó ná tó fi ń pa ohun ìnínú owó rẹ̀ anàmà lók anàkánsók mi ni gbogbo àwọn tó ń kó pamọ́ káàkiri yẹn tó ń kó sàkántó pọ̀ rẹpẹtẹ ìmìnì sọ ẹ̀rí ọlọ́run tó sọ nínú aya quran mi ní suratu Tawbah walladhina yaknizuna az-zahaba wal-fidda lọ́wọ́ ní àwọn tí wọ́n ń kó owó góòdì sílé àti sílfà nígbà yẹn owó góòdì wọn máa ń ná àti sílfà náà máa ń ná nípa tó kó àwọn dọ́là oko ní àwọn onídọ́là àkáǹtì ní náírà Account tó ní euro Account tó gbé lónìí lóríṣiríṣiríṣi káàkiri wala yunfiqunaha fi sabilillah kí wá ná sítọ́lọ́hún tó bá rẹni tó níbi kò ní fún tó rẹni tí ìṣòro bá kò ní ìsàlọ̀ rẹ̀ wọn bá sọ pé nìkan pé áà ah, ah, Kidney, ni ó níbi kídínì ó níbi owó ẹ̀wọ́n báwọn èèyàn ṣe ń pariwo lóríṣiríṣiríṣiríṣi lórí rédíò ẹ̀dùn ìta gbọ́ nìyẹn àwọn míì bẹ́ẹ̀ tẹ́ẹ̀ tó gbọ́ ẹlòmíì sì ní owó yìí tọ́kẹ́dìlẹ̀ bámú wọn tó ṣe nǹkan kan ó ti kọjá tó ń gan ọ̀nà ó dàtọ̀ ẹlòmíì tó kọjá tí ọmọ rẹ̀ ọ̀nà kàrọ́mọdọ́mọ rẹ̀ ń tó ní tuntun owó tó ń kó pamọ́ kàrọ́mọdọ́mọ míì gan òde náà kága so kò sì ní ṣàánú àríyàn kò sì lè bámú ló wà lákàntì rẹ̀ bá kété wọ́n láyé òfin kó náà bí sabilillah olúwa ní àwọn tó bá rí báwọn fabashirhum bí azabin alim olúwa ní àwọn ẹni wọ̀nyẹn àmọ́ ẹ̀mọ́ fún wọn ní ìró kó tó bá jọ́gbọ́n ní kìyàmà ìyà tó ní agbára ni wọ́n fọwọ́ ara wọn fà yẹn o ìyà ni wọ́n fọwọ́ ara wọn fà yawma yuhma alayha fin nar olúwa ní jọ́ yẹn ọlọ́wọ́ bó kojú wọn sínú náà ni lọ́wọ́ dájú wọn kọ́nà jahannam fàtókòwà bí jìbá òhun wọ́jú níbò ojú wọn àti gbogbo ẹ̀gbẹ́ wọn àti wájú wọn wọ̀dọ̀wórè wọn àti ẹ̀yìn wọn ọlọ́wọ́mọ̀ tí náà jó wọn ọmọ gbọ́ táwọn tí náà bá wá ń jó tí náà bá ń jó tó bá ń jó gbogbo àwọn àbí wọ̀tókòwà bí jìbá òhun àwọn ìjò tí owó yẹn ó dì yóò mọ̀ sánjẹ ní gbogbo oríkèéríkèé ara yóò mọ̀ sánjẹ lójú yóò mọ̀ sánjẹ lẹ́yìn haza mẹ́kẹ́nẹ́sùn yóò máa sọ pé ní tó kójọ náà ló di báyìí fún ọ òwú ẹ̀ haza mẹ́kẹ́nẹ́sùn lè àfúsìkò tó kó pamọ́ fún ara rẹ̀ náà ló di báyìí fún ọ fọ̀zúkú nàkún tó tẹkùnzùn ló wà ní gbogbo nǹkan tẹ kó pamọ́ ẹ ìyá rẹ̀ náà lẹ́bẹ̀rẹ̀ sí ni máa jẹ báyìí ó yẹ kó wọn náà wò pé àwọn ṣíṣe ti nǹkan tí tí ó dá aburúlálá ni fún mùsùlùmí mùsùlùmí gbọdọ̀ wá pé bó ni kódà kó jẹ́ pé àdámọ̀ rẹ̀ àwọn ni kẹrẹ lómi àdámọ̀ rẹ̀ àwọn ni pé yòówù mi mọ̀ pé òun mọbi tóun ti lọlẹ̀ rí ahùn yẹn àmọ́ yíyún yìí ṣe àwùjáre fún yàn so ó gbìyànjú láti yí padà náà ni so ó gbìyànjú ó yí padà bóòlù yẹn ṣe máa wá ń jẹ́ ẹni tí yóò máa kú níbi ìwà ahun ní wọ́n fẹ́ kú níbi ìwà ahun àwọn kan ni pé òun náà rí ní sí àwọn ìjìyà tó ń bẹ fún ẹni tí ó bá ń ṣe àwọn tá a yìí ẹni sì pé ha pé wá pa owó mọ́ nílé ayé pé ọ̀pá mọ́ pé ọmọ náà wọn di pé sọ wa tó di ìyà fún yẹn ní ọjọ́ gbẹ̀ndé àkíyàmà tó àkọ́kọ́ nìyẹn bákan náà tó ronú ibi tí ní ìfàní tó mọ̀ ṣàwọn fún wọ́n ló ṣe owó wọ́n ló ṣiṣẹ́ owó rẹ̀ àmọ́ ọgbọ́n rẹ̀ kọ́ ló fi kó jọ àìmọye tó ṣe pé déédéé ní tí wọ́n náà ń ṣe ní kọ́ọ̀sì àbí déédéé iṣẹ́ tó ń ṣe déédéé owó rẹ̀ bísíǹnẹ̀sì tó ń ṣe ìyẹn kẹ́lẹ́ ń ṣe wọ́n sì jù lọ ọlọ́wọ́ bá bòkú wọ̀ kó wá jẹ́ pé àwọn ọlọ́mọ wá ṣe tó jẹ́ kó jọ lójú pípé tí wọ́n ti di pé èèyàn ronú wọn ọ̀rọ̀ kó jọ lójú wọn náà ronú títí bó ti ń kó pamọ́ yẹn tuntun kí wọn náà ló nà káàkiri wọn ní wọn náà ló wá ṣé ibi tó bá ṣé bóyá òfin kọ́lé òfin o rò pé wọn nìkan o rò pé wúláìláì wá sílẹ̀ níjọ kan òun náà lọ́wọ́ ẹ̀kẹ́yìn ó ṣe ń tó ìpínyìn ọ̀pọ̀lọ̀ lọ́mọlọ́lẹ́ bá lọ́mọlọ́lẹ́ bá bákan náà kí o wo àwọn àyà tí ọlọ́wọ́ bá sọ nínú Al-Qur'an ipe fún oore tí ń bẹ fún ẹni tó bá máa ń ná owó sọ ọlọ́wọ́ bá ní ìfẹ́lú lẹ́bí náà yóò fi kó náà mú alẹ́ àwọn fi sabilillah ìwọ ní àpèjúwe àwọn tó máa ń ná owó sí ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá so kéjì kó dìgbà tí èèyàn bá náwó sí mọ́ṣáláṣí látò ní náwó sí tó ọba ìnáwó sí mọ́ṣáláṣí náà èèyàn ni àwọn ojú olùbéèrè àwọn ọ̀nà tí èèyàn máa ń náwó sí ó pọ̀ gbogbo ọ̀nà tí èèyàn máa ń náwó sí ara rẹ̀ náà ni kéèyàn kọ́ mọ́ṣáláṣí ara rẹ̀ náà ni kọ́ ilé kí ara rẹ̀ náà ni kọ́ ilé ìwòsàn bó bá tẹ̀ wá ara iná ni kí yóò ṣe kó ṣe dára táwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ìsìn àfẹ́ kẹ́kọ̀ọ́ ayé tó kí yóò ràn wọ́n lọ́wọ́ ẹni tára ní ẹni tó rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìnáwó sọlọ́run ni ẹni tó jẹ gbèsè ìnáwó sọlọ́run ni so ẹni tí àdánwò bá dúkìá rẹ̀ parẹ́ gbogbo ẹ̀ pátápátá ìnáwó sọlọ́run ọba ni tuluwa ni masalul ladhina yunfiquna amwalahum fi ẹni tó bá máa ń ná sí ẹ̀sìn ọlọ́run tí máa ń ná torí pé ó ń wá ládàlọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n ní kámẹ́sàlẹ̀ àbẹ́tìn gẹ́gẹ́ bí irúgbìn kan ẹni pé bí ọkà bàbà hambatat sábọ̀ ẹ̀sẹ̀nàdìl títí tẹ bá rí bọ́lẹ̀ tí wà á hù kíní sí rí ọkà bàbà tí wà á hù méje fi kúnlẹ̀ tó ń búlẹ̀ níbi gbogbo ibi kíní ọkà bàbà kíní sí rí yẹn kọ̀ọ̀kan ní àbá tó ṣe pé ẹgbẹ̀rún wúrú ọgọ́rùn-ún àwọn ọkà bàbá ilẹ̀ yóò rí níbẹ̀ inú fẹ́ẹ̀tì kọ̀ọ̀kan yóò rí 100 níbẹ̀ 100 àwọn kìíní ẹ̀lẹ́pìnì òun léwà rí níbẹ̀ wúrú ọkà bàbá ẹwà rí 100 níbẹ̀ lónìí yẹn ni pé kíyàn bá ní nǹkan yọ̀kan ọlọ́run fún yẹn ní 700 ní ìdá lọ́wọ́ ní yẹn nìkan kọ́ o wallahu yudaifu liman yasha lẹ́nu tó bá wù mí ọlọ́run mo tún lè dọ́bù rẹ̀ yóò tó ju seven hundred yẹn lọ torí pé wallahu wasi'un alim lọ́ba ní èmi ọlọ́run ọba ọlá mi ó gbáyé gan-an èmi tún wá ní ìmọ̀ mo ní ìmọ̀ lórí gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú ni pé mùsùlùmí mùsùlùmí ọlẹ́jà ń pè níbi ìwà ọ̀hún so tó bá wọn sọ pé ká ṣe dáadáa ká dáadáa ibi tí dáadáa ti máa ń bẹ̀rẹ̀ òun náà ni látọ̀dọ̀ ara léèyàn òun náà nípa ọ̀lọ́ sọ́lá mi pé fàbùdá bì máa ta ewúlò máa bẹ̀rẹ̀ dáadáa lọ́tọ̀dọ̀ àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ fún nígbà tó bá ṣe ṣe fáwọn ìyàwó rẹ̀ ṣe fáwọn ọmọ rẹ̀ ṣe fáwọn ọmọ ìyá rẹ̀ ṣe fáwọn àbúrò bàbá rẹ̀ àwọn aráàlú lé yín àwọn fámìlì yín àdúgbò yín àmọ́ wọn ò rí ọ nílé jẹun tí ń ṣe dáadáa ò fi ò fi dáadáa nílé ò tọ́jú wọn nílé ò fi nǹkan kan fún wọn nílé ọ̀wá ń lọ̀ta wọn ò lè ń gbé mílíọ̀nù kalẹ̀ níta èyí gbóná ò fún àwọn aráalé rẹ̀ ní thousands wọn ò lè ná mílíọ̀nù níta àbí wọn ti ẹ̀ náwó nítorí òṣèlú tó fẹ́ ṣe àmọ́ àwọn tó ń jà ní this family rẹ gbogbo wọn ni wọ́n ń sọ́fà gbogbo eléyìí irú ẹni yẹn fi pòríṣàn àhún náà lẹ́nu yẹn rí bí àhún náà lẹ́nu yẹn wà tó abẹ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ jẹ́l kó ṣe àlékún àgbóyé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ kó mọ̀ ṣe wá ní àhún kó là wá gbogbo nǹkan tí ó máa ń jẹ́ kéèyàn jẹ́ àhún so àti ń sọ oríṣiríṣi nǹkan tí máa ń jẹ́ kéèyàn bọ́ níbi ìdí àhún ara ìlànà kíkún tó súnmọ́ tó máa ń ṣe dáadáa tó burú kí tún mọ̀ pé àwọn ẹni yìí ọmọ wa síta yẹn ẹgbẹ́ nígbà láti bẹ̀ wọn náà lè máa ná tó bá ti ẹ̀já wọn torí pé kí ni ẹni tí yẹn bá ń jókòó pẹ̀lú rẹ̀ náà yẹn mọ hùwà rẹ̀ tó kí owó pé á ah, àwọn gúrúùpù tí wọ́n máa ń ṣe dáadáa yìí tó máa ń síta yẹn yìí àti ẹ̀jẹ̀ àtàṣe mi máa ń ṣe kí mi kí máa bẹ̀ pẹ̀lú yẹn àfi tẹ́ bá ti ní nǹkan dáadáa báyẹn máa sọ fún mi náà wà bẹ́ẹ̀ tí kò tó bá tó wá sọ fún wọn yẹn wọ́n ti máa kí ọ pé ah, ẹ ṣe wọn o àtẹ ah, sọ fún mi ẹ ṣe wọn o gbogbo àwọn ọ̀nà tí mo mú èèyàn bọ́ níbi ọjà ga àwọn eléyìí tó àjọlọ ọba àìsàn ọjọ́ wọn ṣáà tó ayé ẹni tí yóò ṣe àríwíkì rọrùn fún bákan náà sì lè na fún ti ọlọ́run ọba fún wa tí a bá fẹ́ pè síwájú kí n tó parí ètò ní èní tó alájọ abọ́lá sàrò ni àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò tó àwọn ni wọ́n sanwó rẹ̀ tí kò mọ jẹ́ ìrántí fún bàbá wa aléṣàlámì Yusuf sàrùmí rox sàrùmí bákan bàbá wa Ibrahim magaji sàrùmí bákan náà bàbá wa alèjè sàrùmí tí wọ́n ní kò mọ jẹ́ ìrántí fún wa tí màmá wọn alájà wa Aisha ìyá ilé ọba ọlọ́run bá wa ṣe ìkẹ́ fún wa wọ́n láìjọ kan oṣù rẹ̀. Partamayı bu sen yıkı. 0 1 0 3 3 سبحانك الله الحمد لله أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.